شرح كتاب التوحيد tí a máa ń kà ní ọjọ́ ìní báyìí ibi tí a kà ń bẹ ní báàbù man hazila bi shay'in fi dhikrullah aw al-Qur'an aw ar-Rasul بسم الله الرحمن الرحيم قولوا بسم الله الرحمن الرحيم من أزل بشيء في ذكر الله أو القرآن أو الرسول وقول الله تعالى ولئن سألتهم ليقولن إنما كنا نقول ونلعب قل أب الله وآياته ورسوله كنتم تستهزئون قوله وقول الله تعالى ولئن سألتهم ليقولن إنما كنا نقول ونلعب قل أبي الله وآياته ورسوله إن كنتم تستهزئون قال العماد بن كثير رحمه الله تعالى في تفسيره قال أبو معشر المدني عن محمد بن كعب القرظي وغيره وغيره قالوا قال رجل من المنافقين ما أرى مثل قواؤنا هاو الله عرضبنا بطونا وأقضبنا ألسنا وأج وأجبننا وأجبننا عند اللقاء فرفع ذلك إلى رسول الله صلى الله عليه وسلم وقد ابتهل وركب ناقته فقال يا رسول الله إنما كنا نقوم ونلعب ونتحدث حليم الركب نقطع به عنا الطريقة فقال أب الله وآياته ورسوله كنتم تستهزئون لا تعتبروا قد كفرتم بعد إيمانكم أن نعفو عن طائفة منكم نعذب طائفة بأنهم كانوا مجرمين وإن رجلي ليسفعان الحجارة وما يلتفت إليه رسول الله صلى الله عليه وسلم وهو متعلق بنسعة بنسعتنا ناقة رسول الله صلى الله عليه وسلم وقال عبد الله بن وهب أخبرني حشام بن سعد عن زيد أسلم عن عبد الله بن عمر قال قال رجل في غزوة تبوك في مجلس في مجلس ما رأينا مثل قراؤنا مثل قرائنا ما ما, رأي ما رأينا مثل قرائنا ها والله أرقى متونا ولا أقبل ألسنا ولا أجبن عند اللقاء فقال رجل في المجلس كذبت ولكنك منافق لأخبر لأخبرن رسول الله صلى الله عليه وسلم فورد ذلك رسول الله وبلغ ذلك رسول الله صلى الله عليه وسلم ونزل القرآن قال عبد الله بن عمر وأنا رأيته متعلقا بحق بناقة رسول الله صلى الله عليه وسلم تنقبه الحجارة وهو يقول يا رسول الله إنما كنا نقول ونلعب ورسول الله صلى الله عليه وسلم يقول أب الله وآياته ورسوله كنتم تستهزئون لا تعتبروا قد كفرتم بعد إيمانكم وقد رواه الليل عن هشام بن سعد بنحو هذا باب من هزل بشيء <clears throat> فيه ذكر الله أو القرآن أو الرسول níbi tí a fẹ́ kà lónìí òun náà ni àwọn nǹkan tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn bí ẹ ṣe gbọ́dọ̀ sọ́ra pẹ̀lú rẹ̀ kí ọmọ máa fi nǹkan náà ṣe yẹ̀yẹ́ kí ọmọ fi ṣàwàdà bóyá nítorí ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ni àbí al-Qur'an àbí ọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam kí wọ́n máa fi nǹkan náà ṣàwàdà kí wọ́n máa fi ṣe ẹ̀yẹ kò náà ń pè ní al-istihza ìmáa ṣe ẹ̀yẹ ìmáa ṣàwàdà pẹ̀lú ọlọ́run àbí pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run àbí pẹ̀lú annabi sallallahu alaihi wasallam àbí súnà annabi tí a bá ń ṣe léyìí ara nǹkan tí ó máa ń ba islam yẹn jẹ́ ni tó máa ń sọ̀rọ̀ di kèfèrí òun náà ní kófúrò istihza kèfèrí tó ṣe pé máa ń wáyé láti bí pé èèyàn kan sàwàdà iná ni Sheikh Muhammad ibn Abdul Wahhab alayhi rahmatullah ni wọ́n fi fi ọ̀rọ̀ yìí náà sínú tíra yìí ipe nǹkan táwọn èèyàn máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ mùsùlùmí ni tí wọ́n sì kakún wọ́n máa ń ṣe wọ́n sì kakún ẹlẹ́nu mi yóò máa sọ àwọn ọ̀rọ̀ burúkú sí ọlọ́run ní ọ̀rọ̀ tí èèyàn gan mọ̀ pé tó bá sọ̀rọ̀ rẹ̀ sí èèyàn èèyàn gan náà yóò bínú àbí kó máa fi àyà alukur'an kó máa fi ṣẹ́fẹ̀ kó máa yí síbi tí ọ̀dà àbí kó máa fi anabi sallallahu alaihi wasallam kó máa fi ṣe ẹ̀fẹ̀ àyà tí sheikh kọ́mọ́wá. قرآني تروني ولئن سألتهم لا يقولن إنا قلنا نخوض ونلعب ولئن سألتهم لا يقولون لا يقولن إنما قلنا نخوض ونلعب قل أبالله وآياته ورسوله كنت تستهزئون ṣéèkì ní ọlọ́wọ́n bá sọ ní al-Qur'an ìpẹ́tẹ̀ bá ń bi wọ́n wàlà in sa'altahum tẹ́ bá bi wọ́n pé kí ló dé tẹ́bi ń sọ lọ́rọ̀ báyìí sọ́lọ́hun irú ọ̀rọ̀ wọlé ń sọ lẹ́nu yìí ní tí wọ́n máa wí ni pé innama kunna nakhud ó ní àwọn kan ń fi ọ̀rọ̀ panu lásán ní bá wàná làábù eré làwọn máa ń ṣe àwàdà là ń ṣe eré là ń ṣe ọlọ́run bá ní qul abillah bí wọ́n wà nábì sọ fún pé ṣé ọlọ́run wà ayati sí àwọn àmì ọlọ́run ní pé alquran wa rasulihi ṣé òjíṣẹ́ ọlọ́run kuntum tastahzihun náà lẹ́yìn jẹ́ ní tẹ́ẹ̀ ń ṣe yẹ̀yẹ́ sọ́nà lẹ́ fi ń sáwàdà alkùrán lẹ́lẹ́ fi ń sáwàdà ọ̀rọ̀ ọlọ́run lẹ́ fi ń ṣe yẹ̀yẹ́ annabi lẹ́ fi ń ṣe yẹ̀yẹ́ sheikh uh, abdulrahman ali sheikh so mo wá fẹ́ kámẹ́tì lọ síbi ṣarẹ́hì eh, wọn nísàlẹ̀ káàkiri hadith yìí náà kún níbi mọ́tínú ṣéèkì ní yẹn ni pé lẹ́yìn ìgbà tí wọ́n káyà alukur'an yìí tán wọ́n wá fi hadithi lé nínú mọ́tínú gangan hadithi ó ń jẹ́ àlàyé àyà tí a kà yìí ìfẹ́ ká tó máa rìpítì rẹ̀ ní ẹ̀kejì mọ́ عن ابن عمر ومحمد بن كعب شيخ عبد الرحمن الشيخ وني ọ̀rọ̀ yìí ó wá látọ̀dọ̀ abdullahi ibn umar àti muhammad ibn ka'ab wa zayd ibn aslam wa qatada wọ́n ní dákọ̀lá dákọ̀lá hadithu ba'duhum dákọ̀lá hadithu ba'dihim fi ba'din yẹni pé ọ̀rọ̀ wọn ó ara wọn yẹn ni pé ọ̀rọ̀ tí wọ́n mú wá lérí ọ̀rọ̀ tí a fẹ́ sọ yìí ọ̀rọ̀ àwọn mẹ́rẹ̀ẹ̀rin ta kà yìí ọwọ́nú ara wọn abdullahi ibn umar muhammad ibn ka'ab zayd ibn aslam àti qatada annahu qala rajulun fi ghazwati tabuk wọ́n ní akùnrin kan sọ nígbàtí wọ́n ja ogun tabuk tí wọ́n ń darí bọ̀ wálé kí ló wí mo ní máa rọ àìná mísìlá kùrọ iná àwòlá ó lé mi ò ríru àwọn àwọn tọmọláwọn ń ké kùránì yìí àwọn tí wọ́n ń tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam ní ìrẹ́ tó ṣe pé arọ́gọ́bẹ̀ òtúnàn kọmọjú oúnjẹ lọ ní ìrẹ́ tó fẹ́ràn oúnjẹ tó tó àwọn àwọn tọ́mọ láwọn ń kéwú àwọn tọ́ láwọn ń ka kùránì yìí yẹni pé àwọn sọ̀hábà nẹ́bí àtànẹ́bí náà ní bá yípa pọ̀ wọn wala aktabu alzinan bákan náà wọn ti pọ̀ jù ohun ọ̀rẹ́ tó máa ń parọ́ tó tó wọn wala ajbunu inda liqa so bákan náà ojú tó tó wọn ẹnìyẹn ní sọ bẹ́ẹ̀ o wọ́n ni ya'ani rasulallah wa ashabihi alqurra annabi ní bá wíwọ àti àwọn sàhábà tó ṣe pé wọ́n máa ń ka alqur'an àwọn ní sẹ́rí ọ̀rọ̀ sí kí mọ́rọ̀ ayiná misla qurra iná awùlá so lè ilé yóò fi ma àwọn ọ̀nà tí munafiki èèyàn máa ń gbà sọ̀rọ̀ munafiki òun ni kìí straight kèékèé ọ̀rọ̀ rẹ̀ tọ́ kò ní sọ kó straight ẹ mọ̀ rí àpẹẹrẹ wọ́kọ̀ ọ̀kan níbi ọ̀rọ̀ rẹ̀ sàmì tí ìbá ṣe mùnábì kí yọ sọ̀rọ̀ yọ yanjú ni ẹ̀rí pé kò dákọ pé ànábì ní ń bá wí kò dákọ pé àwọn sàhábà ní ń bá wí àmọ́ mẹ́ntó ń bá wí nítorùn tòbó ṣe sọ àwọn tí ń bá wí náà ti gbọ́ yé pé annabi ní ń pòwe ma àwọn sọ̀hábà annabi náà ní ń pòwe ma so faqala lahu Auf bin Malik Auf bin Malik radiyallahu anhu ó wá sọ fẹ́ nìyẹn pé kadab òpùrọ́ ni ọ́ walakinnaka munafik àmọ́ mo ṣe rí ọ yìí munafik ni ọ́ kọ́lọ́mọ́ ṣe wá ní munafik ó tí ó máa fi ẹ̀sìn bojú ṣe pé nǹkan mí ni ó sì wà ní inú rẹ̀ ó ní kazabt òpùrọ́ ni ọ́ walakinnak munafik munafiki ni ọ́ la ukhbiranna rasulallah sórí tó sọ yìí ń sọ fún anabi sallallahu alaihi wasallam anabi ló ń pè ní ẹni tí kò mọ̀ oúnjẹ lọ àtàwa náà wípé àmọ̀ oúnjẹ lọ anabi ló ti ọ̀run ń bá wí so ẹ́ rí pé lẹ́sẹ̀kẹsẹ̀ náà ẹniyẹn kò takò pé wọ́n ah, nǹkan ní o tóró náà ma wípé ànábì náà lòun dọ́gbọ́n bú ẹsùn irú ẹniyẹn náà ọba àwọn lọ sójú ogun o wọ́n lọ wọ́n dé náà ni sàmọ́ mùnáfìkì ni iná nínú ẹ̀sìn ni wọ́n ẹ̀sìn so àwọn wa mùnáfíkí oríṣiríṣiríṣiríṣi ní bẹ nínú àwọn lọ́rọ̀ àwọn èèyàn ẹlòmí yọmọ wọ abú kan yọmọ sí aburú but yọmọ wá ọ̀nà tí ó fẹ́ máa fi aburú rẹ̀ yẹn rinlẹ̀ ẹwùrú àsìkò yìí nìsín kí ọmọ sọ̀rọ̀ pé ẹ̀sìn wo lẹ́yìn bẹ́lẹ̀ ń sìn gan súnà ọ̀lẹ́bẹ́lẹ̀ mú àwọn bàbá àgbàlagbà àwọn àpá àjọ wọn ti ṣe wàhálà lórí ẹ̀sìn ẹ̀yẹn kọrí sílẹ̀ yíbò kẹ lọ sí wá sí síwọ̀ òun náà wọ́n tó ń sọ bẹ́ẹ̀ gẹ̀gẹ̀ síwọ̀ gan lọ sílẹ̀ yíbò wọ́n gan ọlọ́lẹ̀ yíbò kóró okògò débẹ̀ okòtòsí kọ́dá kò kó ládùúgbò kò sí wá sí torí ọlọ́run ọba rí àbí tó ń bá ti rówó já sáàdẹ̀ já owó náà ni tiwọn so irú yìí ń ọ̀rọ̀ nífàkì ni torọ́tọ̀ ni ti ń bẹ nínú rẹ ọ̀tọ̀ ni tó wá ń lọ fáwọn èèyàn sórí eléyìí ṣe sáwọn mọ̀nàbí kí máa ń ṣe nù yọ́ mọ tó ń dì sínú yọ́ mọ̀ sórí eléyìí ó wá pọ̀ bẹ̀rẹ̀ àwùjọ wa yìí tó wá ti fẹ́ takò ní súnà ẹ̀kọ́ ní sílẹ̀ yíbò àyíká lómi ọmọ ní ẹ̀ kẹfẹ́rí mẹ́rin lẹ́gbẹ̀ẹ́ Christian, ló lè rí wẹ̀ sẹ́rí tẹ́ bá rí ẹni tí bá ń ka tírà nu wọn gan yóò mọ̀ pé n sọ yìí kò sí àwọn àfẹ́ẹ̀sìn kan tí máa ń sọ bẹ́ẹ̀ alimami ibn hajar nínú tírà wọn fatihul bari wọ́n ń ṣàlàyé pé ṣe rí kí a mú ẹni tí kìí ṣe mùsùlùmí christian káwẹ̀ sínú islam bí imamu ṣe gbé kalẹ̀ ní wọ́n wá kó tẹ̀rọ látọ̀dọ̀ ibn hubayra wọ́n ni tashihu al-aqidatu tashihu aqidatu al-muslimin wọ́n ni kíyàn ó sàtúnṣe àkídà àwọn mùsùlùmí yẹn ni pé mùsùlùmí ni ó ọwá ń ṣe wá sí fún wọn pé mọ́ ṣẹbọ mọ́ ẹjìnà ṣẹbọ ẹjìnà sí bídíà sí ìwà mùnáfìkì kẹmọ fọ àkídà wọn mú kẹmọ fọ mọ́ wọ́n ní rásùmálínà wọ́n lóun gangan ni àkórí owó mùsùlùmí ẹni tó bá jọ wà sí kí àkídà mùsùlùmí kí mùsùlùmí ti ń ṣe islam kó ṣe islam dáadáa kí wọ́n ṣe wà sí fún jọ́dún wọn kan kí ní ònà tíra mú ni a tashihul àkídà alfasida wọ́n ní rásùmálínà wọ́n ní kí ọmọ tó àkídà tí ń bàjẹ́ ṣe àkídà tí ń bàjẹ́ kí ọmọ tó ṣe ọlọ́run gangan ni rọ́ọ̀sù mẹ́lìnà òun gangan ni kápítà wa dúkìá nù dúkìá wa gangan nù àwọn mùsùlùmí wọ́n ní amadukhuli ghayri mùsùlùmí wọ́n ní àmọ́káwá rí pé ẹni tí kìí ṣe mùsùlùmí ó ń wọnú islam wọ́n ní karibu hin èrè nìyíhun èrè náà ni sẹ́nu lọ́bí ká kọrí sílẹ̀ yíbò àìmọ̀kan àìkátírà ní ìdàmú rẹ̀ o ọ̀kátírà ẹni tó bá ń jẹ́ pé mùsùlùmí tí ń bàjẹ́ òun lọ́yẹ kó jọyàn lójú pé káì ẹ wò tó ní bàjẹ́ mọ́ ẹmọ̀ pé tọ́lọ́jà bá ń tajà nísìn Imam Ibn Hajar wá ní wọ́n ní rahimahullah wọ́n ní wàlá ahadun wọ́n láwọn orí ẹni kankan ilá wàrá sùmálì hí ahammu indahu àbíkọ́ jẹ́ pé dúkìá rẹ̀ kápítà àkórí owó rẹ̀ ní ọjọ́ lójújú tí bá ra tíra yìí nìsìn kápé tíra 1000 ẹnìkan wá dé olóhùn 800 ní ah, ah, ah, kóra kò tó etí mọ́ra ìníta fún hmm. ẹnìkan dé olóhùn ọ̀rà ní 12 owó ń kọ́ ó ní ẹ̀yìn tí mú lọ́wọ́ ń padà wá ní bóyá ó ti parí oṣù ẹnìkan dé òun ní 1050 naira so òun náà ń gbòlómù wá òun ní ó ti parí oṣù ẹnìkan dé òun ní ní 1000 ọlọ́jà tèrè rẹ bá pé ẹni tó lóun 1000 yóò sì kí ni lọ́tàmí ò ní sí so torí ọmọ kó ohun tó lè rí mi tàná tí tí ó tún pé ń bò mí tí ó so kò amẹ́ni tó pé wọ́n wá ní abẹ́ rajà lọ́rọ̀ rẹ̀ wọ́n wá ná ní 900 ọjà 1000 ayò pé ah, ah, ah, ojúlówó mi gan ti ẹ̀yìn rojúlówó yìí gangan bẹ́ẹ̀ nínú ẹni tó bá ń jẹ́ oníwàásí tẹ́rí rẹ̀ pé oníwàásí tó mọ̀ nǹkan tí ń ṣe yóò rí pé kó nǹkan kọ́ jó tàwọn mùsùlùmí kí mùsùlùmí ó dá òun làkọ́kọ́ òun làkọ́kọ́ so ẹ wo ohun tí mùnáfìkì yìí ń dánwò ó wà pẹ̀lú anábì sallallahu alaihi wasallam kìí ṣe kèfèrí ó tí ló ń wọnú ìsìláàmù ń sọ àgbákọ̀rọ̀ sí anábì ń sọ àgbákọ̀rọ̀ sáwọn sọ̀hábà anábì kí wọ́n ọmọ jó ń jẹ lọ so bákan náà níyà yìí ṣe ìgbà tó bá wò pé kíláàsì ọ̀tá àrí sọmọ́ wọn criticism náà wà kú tẹ́ ní rí ojúlówó nǹkan tí ń ṣẹlẹ̀ gangan lérí nǹkan tí ń sọ ohun ìṣesí munafiki ẹ̀sìn ni bóyẹ sọ̀rọ̀ yẹn tán ni Auf bin Malik sọ pé sórí tó sọ yìí la ukhbiranna rasulallah ma sọ fán nabi fadhaba Auf ila rasulillah li yukhbirahu Auf ọba lọ lè bá nabi sallallahu alaihi wasallam ọbẹ̀ lọ sọ fún wa fawajada al-Qur'an qad sabaqahu lọ́ba rí pé al-Qur'an ti sáwájú ẹni pọ́lọ̀ ti sọ al-Qur'an kalẹ̀ fún annabi nípa ọ̀rọ̀ kóhun tó dé gan ndọ́kàn bá ní pé annabi kan ká pé bó ṣe ní fawajada al-Qur'an qad sabaqahu faja'a dhalika ar-rajul yẹni pé Qur'an tó bá náà ni pé ayatan kalẹ̀ kan ayà tí sheikh fi sáájú pé wala in sa'altahum la yaqulun innama kunna nakhudu wa nal'abu qul abillahi wa ayatihi wa rasulihi kuntum tastahzi'un sọ fún wọn pé abillah ọlọ́run ní pé tẹ bá ń bi wọ́n léèrè tán sọ̀sọ́ kú sọ tán wọ́n wà mọ́ sọ pé àwọn kan sáwàdà ni àwọn ọ̀kẹ́lẹ́yìn okùn àwa ń ṣàwàdà ni àwa ń ṣeré ni àwọn ọmọ sọ wọ́n ní bó ṣe báyà ń ṣe dé fàjá àdálìkà rọ́jùlá rasulullah sallallahu alaihi wasallam bí ọkùnrin sí wá nábi nánu wàkọ̀dìrì táhàlá wà rọ́kọ̀bá na kọ́tàwó anábi tí ń bá rí àjò tí ẹ lọ ó ti gun rankumi rẹ̀ fàkọ́lẹ̀ ya rasulallah lọ́kùnrin wọ́n bá ń pè ànábì ipé iná kúnnáná húdù ipé àwákan sáwẹ́wà ni wọ̀nà tàhádásù àdísà rúkàb àwáksọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ni àjùlá wá ń sọ nákọtọ̀ àbí àìnà tọ̀ríkọ̀ akan fi ń fúyẹ́ ọ̀nà tó jìnà àwọn fi ń panu ni àwákan fọ́rọ̀ ń sọ̀rọ̀ قال ابن عمر ابن عمر ني كأني أنظر إليه متعلقا بنصعة ناقة رسول الله أنا ابن ما يمكن متون وباي بوش السوما àwọn nǹkan ìjánu àwọn gàárì ẹ̀sìn ànábì sallallahu alaihi wasallam àwọn ìjánu rẹ̀ ó dì ma wa innal hijarata tanqubbu rijlayhi kódà òkúta ń gún ní ẹsẹ̀ ìyẹn ni pé bá anábì ṣe ló dì mẹ́sìn anábì anábì kan lọ́n ti ẹni anábì kan káyà fún ní pé wọ́n mùnáfíkì wà ó wáyà kùl ní tánàbì sọ fún ní pé innama ohun ẹniyàn sọ pé inna kunna na'udu nakhudu wa nal'abu péré làwọn ń sọ àwọn ọkọ̀rọ̀ yìí kún à èmi ń ṣeré ni èmi ń sáwàdà ni fayaqulu lahu rasulullah sallallahu alaihi wasallam anabi wa sọ pé abillahi wa ayatihi wa rasulihi kuntum tastahzihun sọ fún wa pé abillah sọlọ́hun wa ayatihi ṣe àwọn àmì ọlọ́hun ìyẹn kí sí ayà al-Qur'an wa rasulihi sí òjíṣẹ́ ọlọ́hun kuntum tastahzihun náà lẹ́yìn bí ń ṣẹ̀wẹ̀ lẹ́bí ń ṣẹ̀fẹ̀ lẹ́bí ń sáwàdà láta ìtàzìrú ẹmọ́ wùlẹ̀ rújọ́ kankan mọ́fà kò sípẹ̀ má wàwà wí kankan má kọ́dí kafartum báyìdá imanikum ẹ ti di kèfèrí lẹ́yìn gbàtẹ́ ti nígbàgbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kọ́dà wọ́n ni máa yaltafitu ilayhi wà máa yazidu alayhi anábí ò lẹ́yìn anábì kan rí fìtì àyà yẹn anábì sì ń lọ ti ẹ̀ so ẹwọ nǹkan ẹwọ àwọn ìwà àwọn mùnáfìkì mùnáfìkì ẹ̀sìn kìí ṣe ń tọ́rọrùn wàláì òdodo òdodo yẹ mùnáfìkì ẹ̀sìn báyìí yóò sì máa lọ lè yà sí ibòmíì ẹ̀rí lọ́rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kẹ́kọ́ ọmọ ní ẹ́ tẹ́lá àwọn bàbá yóò mọ́ sí ni ẹmọ láwọn bàbá àwọn bàbá àgbàlagbà náà ti lọ́wọ́ ọmọ ṣe ní àbà ọlọ́run gan sọ ọlọ́run sọ ipé wàlẹ̀ in ọlọ́run bá subhanahu wa ta'ala ó ní wa idha qila lahum ittabi'u ma anzala Allah tẹ́ bá ń sọ fún wọn pé tọ́lọ̀ ń sọ kalẹ̀ lórí gbogbo tẹ́lẹ́ ṣe alkùránì ni ẹ máa ṣe ẹlò alkùránì ẹlò àdísà náà sallallahu alaihi wasallam ẹ má gba àwọn èèyàn lójú owó alùbáríkà má ẹ má gba owó àwọn owó alùbáríkà lọ́wọ́ àwọn èèyàn má wọ́n bá ní àà ọlọ́run ló ní alùbáríkà ọlọ́run ní fún yàn ma ní agbówó àdúwà wo ló lè gbà tó fi ń gbówó rẹ̀ tí bóhun tí yàn bá lè tà fún yàn lè yàn máa ń gbà hmm àbí ohun tó lè tà fúnyàn a ń tàbílà yí fún ọ bá ń gbówó mi a máa ń sàdúwà fún ọ bá ń ẹwà sanwó àdúwà torí kíni torí kíni ètò pé Ibrahim wà bá ń ké kùránì fún wọn ẹ̀yìn ẹ̀dẹ́gbẹ́ ẹ̀sànwó kùránì yí o torí kíni torí kíni yíò lẹ́wàá sọ di pé wọ́n láwọn bàbá yóò mọ̀ ṣe mọ́ bàbá wo ni bàbá wo náà ń ké Kùránì náà ń gbowó àdúrà ń challenge wa gbogbo àwọn gbogbo lónìí yìí ṣe bá jọ sí kéèké nílùú yìí náà ni àdúrà bẹ̀rẹ̀ ẹ náwó àdúrà bẹ̀rẹ̀ bàbá wo ni ń ṣe tẹ́rẹ láwọn à ń takò pé kí là ń ṣe kí làwọn bàbá yìí ṣe nísìn tẹ kílẹ̀ kílẹ̀ yìí rí ṣe sí ń tẹ́yìn rí ṣe báwọn èèyàn rí kẹmọ gbáwọn lówó ojú kẹmọ gbáwọn lójú owó ń so gbogbo ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ìfi lọ́gbọ́n fẹ́ da òdodo nù ní wọ́n ní ẹ̀rí báyìí àwọn àgbàlagbà náà làwọn àgbàlagbà ní gbowó àdúrà lọ́wọ́ àwọn èèyàn ìpẹ́ ẹmọ akẹ́kọ̀ọ́ láti tẹ́wà gbowó àgbàlagbà ní ń ṣe mọ́díù wàláì mo kò sí tó jọ bẹ́ẹ̀ pàtàkì wọn kéèké fàdúgbò ìjẹrin kò sí tí ń jẹ́ bẹ́ẹ̀ mọ́mù jẹta kò sí tí ń jẹ́ bẹ́ẹ̀ lójú wọn mọ́mù àná náà lálẹ́lẹ́ bẹ̀rẹ̀ náà náà bẹ̀rẹ̀ rẹ̀ ọ̀dà ìmẹ́sẹ̀ mi tó wá tó wọ̀ níbi mọ́mù òní yìí bó ti wá rí káàkiri gbogbo olúnú òkè pọ́dọ̀ wa nìkan o kìí sọ́dọ̀ wa nìkan o bó ṣe rí káàkiri nu wọn ò ní rí ìhun sí innovation pé ah nítàwọn bàbá yìí ṣe là ń ṣe yìí ìgbà tí ń jáwó fún wọn alálọ sí ibi ìyàwó kan ní gàmbàrí ọkọ ìyàwó wá wò pé ah tó rẹ̀ tí ó lágbóyè súnà ni ọkọ ìyàwó wá wò pé bò ní ṣe ṣe o ọwá ní àwọn ọ̀fẹ́ kí wọ́n ṣe ìyàwó ta gbangba pé kọ́lá nu mọ́tàlásì wọn ọ̀fẹ́ pé ṣẹ́ẹ̀rí ọwá lọ bá àbá ìmọ̀mù pé nínú ilé sẹ́rí tẹ́ máa ń ṣe nígbà ohun nígbà kan tẹ́ máa ń ṣe ohun ìmọ̀ ọ̀lẹ́ bá bá wọn tẹ́kọ́kọ́ ìyàwó ò nílé sọ̀rọ̀ wọ́n lọ bá bàbá ọlọ́jà rí yín pẹ̀lú kàkàbà rẹ̀ dákùn ṣe rí ń tafẹ́ ni pé inú yàrá yìí náà ni a fẹ́ kẹjẹ́ ká lò báwọn bàbá òun sí máa ń ṣe ni àà ń tẹ́ sọ yé mi ní ẹ̀sọ́ yé mi mo ní àmọ́ ah, ó mì pé ẹ̀ẹ̀fẹ́ kan ké Kùránì ẹ̀ẹ̀fẹ́ kan ké kan ṣe síkìrí ẹ̀ẹ̀fẹ́ gbogbo yí wọn àbó ah, ah, ni àwọn owó rẹ̀ ó sì wá jáde wàláhì tàláì mo ní bàbá ẹ má wọrí sòtọ́ àkówó bá ní a sì bá wá sí lágbára mọ́ àmì ẹ̀sábà sí bá sí fẹ́nu ẹ̀sábà wá ṣe bá ṣe fẹ́ so bí tí mo ti lọ ní pé báyàn ṣe fi mùnáfìkí bá ṣe fi sọ ẹ̀sìn di wọ́n yìí dákílẹ̀ láwọn ittabi'u ma anzalallah tẹ́ bá sọ fún ẹkùn ẹ̀tẹ̀lé tí ọlọ́wọ́n bá mú wá ọlọ́wọ́ ni walau kana aba'uhum la ya'qiluna shay'an wa la yahtadun ọ̀rọ̀ táwọn bàbá yẹn bá ṣe mistake nǹkan wọn bàbá tẹ́lẹ̀ ń tẹ̀lé yẹn tó kí wọn ò tẹ̀lé lánàá tànẹ́bì tó kí wọ́n rò pé tànẹ́bì ni wọ́n sì sì gbé so òun ni pé ọ̀rọ̀ kí ọmọ kan máa sọ̀rọ̀ jáde lẹ́nu tó bá mọ̀ tó sọ lọ́lẹ̀ wá tírẹ̀ ọ̀kan kọ́ ọmọ kàáfàwọn èèyàn oyọ́ ọmọ gáìdì èèyàn

yóò tó àṣírí rẹ̀ pé á ẹ̀ntẹ́ à ń sọ yí yàtọ̀ sí táǹkà náà tíra yìí o ẹ̀yìn sí tẹ́ ń sọ yìí o ẹ̀yìn sí tẹ́ ń sọ yìí ẹ̀yìn sí kò sí ṣe so òun ni pé ọlọ́wọ́n ba bó ṣe gbé ọ̀rọ̀ rẹ̀ kalẹ̀ nu ìtí mo wá sọ lẹ́ẹ̀kan pé ìfẹ́ ká tó ẹ̀rẹ́ pé ṣẹ́rí gbogbo ìtànkálẹ̀ kan yìí àlàyé áyà yẹn náà ni àdísì náà òun náà ṣàlàyé ayé àwọn sọ bóyá jẹ́ kákàkà wàkọ́lá ibn ishaq bismillah rahman rahim wàkọ́lá ibn ishaq وقد كان جماعة من المنافقين منهم وديعة وديعة بن ثابت أخو بن أمية بن زيد بن عمرو بن عوف ورجل من أشجع حليف أليف أليف لبني سلمة يقال له مكشى مكشى بن حمير يشيرون إلى رسول الله صلى الله عليه وسلم وهو منطلق إلى طابوت وقال بعضهم لبعض أتحسبون جلاد أتحسبون جلاد بني الحصفر كقتال العرب بعضهم بعضا والله لكأن بكم غدا مقرنين في في الحبال إرجافا وتوهيبا للمؤمنين فقال بشر بن حمير والله لوددت أني أقاضي على أن يضرب كل رجل أن أن منا أن يضرب أن يضرب كل رجل منا 100 جلدة وأن نتلفت نتل... وأن وأن نلتفت نتلفت أن ينزل نتلفت فينا أن ينزل فينا قرآن القرآن لمقا لما قالتكم لما قالتكم هذه وقال رسول الله صلى الله عليه وسلم فيما بلغني يا عمار بن ياسر أدرك القوم فإنهم قد اخترقوا فصلهم أما قالوا فإن أنكروا فقل بل بل قلتم كذا وكذا فانطلق إليهم عمار فقال ذلك لهم فأتوا رسول الله صلى الله عليه وسلم يعتذرون إليه فقال وديعة فقال وديعة بن ثابت ورسول الله صلى الله عليه وسلم واقف على راحلته فجعل يقول وهو آخذ بحسبها يا رسول الله إنما كنا نقول ونلعب فقال مصعب بن حمير يا رسول الله قال قعد بي قعد باسمي واسم أبي فقال الذي عناه فقال, فقال الذي عناه أي بقوله تعالى إن نعف عن طائفة إن نعف إن نعف عن طائفة عن طائفة منكم إن نعف عن طائفة منكم نعذب طائفة في هذه الآية مخشى بن عبير وسمى عبد فسمى عبد الرحمن وسأل الله أن يقتل شهيدا وسأل الله أن يقتل سعيدا لا لا يعلم مكانه وقتل يوم اليمامة ولم يوجد له أثر نعم وقال ابن إسحاق ابن إسحاق صبايكي فقد كان جماعة من المنافقين ó ní àwọn jama kan àwọn kan nínú àwọn mùnáfìkì tó ṣe pé mẹ́rin ohun wàdá àìdùbùn sábìt wàdá àìmọ̀ sábìt tó jẹ́ ọmọ ya banu umayya ibn zayd ibn am ibn auf wọ́n wà lára àwọn mùnáfìkì yẹn wa rajulin min ashja'i halif libani salama atọ́kùnrin nínú bani asjà tóun jẹ́ ọ̀rẹ́ fún bani salama yuqalu lahu maksha bin humayr orúkọ rẹ̀ ní maksha bin humayr yushiruna ila rasulillah wọ́n ń tọ́ka sí annabi wọ́n náwọ́ sí wa huwa muntalikun ila annabi lọ sí tabuki wọ́n wá bẹ̀rẹ̀ sí ní náwọ́ sí ibi kí ọmọ náwọ́ yẹ̀yẹ́ sí yàn kí ọ̀rọ̀ ara lè rẹ̀ ọ̀kọ́lá báyìí ó ń lè bà ẹ̀dín àwọn apá kan mùnáfìkì yìí àwọn kan sọ fáwọn kan nínú wọn wípé àtàṣẹ̀bùnà jàlẹ́dàbùn wọ́n lọ lè ń bá àwọn bani asfar jà ṣe bẹ́ fi ìjà wọn wé báwa lárúbáwá sí máa ń jà ní ìyẹn ni pé wọ́n rà nẹ́bí lọ sójú ogun wọ́n wá ń sọ pé síjà làwọn eléyìí ń yìí so mùsùlùmí làwọn náà wọ́n wá lọ lè dúró síbì kan wọ́n sì rá nẹ́bí ti ń lọ wọ́n sì ń sọ ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn àwọn mùnàbí kínú wọ́n wá ní wàláì laka annabikum gadan muqarrarina fil hibal ó ní àwa àádùó ti yí lọ́la muqarrarina fil hibal yẹn ni pé a lọ lè dúó tá fẹsẹ̀ rinlẹ̀ nínú nkankan tá dẹ̀kalẹ̀ bí takúté fún yí ni ìrìjáfán wa tarhiban lil muslimin ìyẹn ni pé wọ́n fi ń dẹ́rù bá àwọn mùsùlùmí wọ́n fi ń sá wọn mùsùlùmí wọ́n fi ń sá wọn láyà kí ẹ̀rù bà lè máa bà wọn káyà bà lè máa já wọ́n ń sọrú àwọn ọ̀rọ̀ yẹn fún wọn kíkan bà lè sá lójú ogun wípé ẹ wò ó ẹ pàdé àwọn tí ó le jù yín lọ àwọn ọ̀rọ̀ yẹn ni wọ́n sọ fáwọn mùmìnì qala Maksha bin Humayr Maksha bin Humayr wá sọ mọ́ pé والله لو وددت أني أقاضي على أن يضرب كل رجل منا مئة جلدة oníṣẹ́rẹ́ mi yìí ìtẹ́mi ó ṣe ni pé ń wà ọ̀nà tí ó fi di pé ìyà ní ọ jẹ gbogbo àwọn tẹ́ ń kó lọ sójú ogun yìí tó pé á dá yín dọ̀bálẹ̀ lánàá yín ní ẹgbà ọgọ́rùn-ún gbogbo ẹ̀ńtẹ́lẹ̀ ń lọ sí ojú ogun yìí وأنا نلتفت أن ينزل فيكم قرآن لمقالتكم هذه أواسي نريتي ipe pẹ̀lú àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ tẹ́ ń sọ sáà yìí ọlọ́run sọ kùránì kalẹ̀ nítorí yẹn ni pé ọ̀rọ̀ yín padà ọlọ́run gbọ́rọ̀ yín ọ̀rọ̀ yín ó ọlọ́run dá sí ọ̀rọ̀ yín yìí bí kí ọmọ sọ pé ọlọ́run bá wa dá sí nǹkan tí àjọ ń fa láàrin ara àkọlà rasulullah sallallahu alaihi wasallam wọ́n lánàbí wá sọ fíìmá balaga ní ilẹ̀ ammar bin yasir inú ọ̀rọ̀ tí mo gbọ́ anábí wá ń sọ fún ammar ọmọ yasir ipe adrakal qawm fa innahum qad ihtaraku adrakal qawm ìtìrọlẹ̀ báwọn ẹni yẹn fa innahum qad ihtaraku torí pé iná ti jó wọn fasalihum kí wà Ammar kó mọ́ bí wọ́n amma qalu kí ni nǹkan tí wọ́n sọ fa in ankaru tó bá wá kọ̀ tí wọ́n sọ nǹkan tó sọ yẹn yẹn ni pé ànábì gbé Ammar ibn Yasir ti pé lọ lè bá àwọn ènìyàn yẹn ni pé wọ́n ti ọ̀rọ̀ tí wọ́n sọ ànábì ní kí Ammar lọ lè bá àwọn láwọn mùnáfíkí òun kọ́ wá bí wọ́n pé kílẹ̀ ń sọ tí wọ́n bá kọ̀ tí wọ́n sọ wá sọ fún wọn pé wọ́n sọ nǹkan báyìí wọ́n sọ nǹkan báyìí wọ́n sọ nǹkan báyìí bal qultum kadha wa kadha wa kadha fantalaqa ilayhim ilayhim Ammar Ammar bá lè bá wọn faqala dhalika lahum wọ́n wá sọ fún wọn pé à ah, ń tẹ́ ń sọ rèé ẹ̀ ń sọ pé ogun mo là ń jà ogun kógun ogun ọ̀lẹ ogun tí ò tó ìtàn lárúbáwá ń jà tó máa ń jà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀hún so ẹ̀tún sọ pé tó bá di ní ọ̀la ẹ̀yìn gẹ́gẹ́lẹ́ lọ lédè tàkúté tí ó máa mú àwọn èèyàn tí ó máa mú wọn lẹ́sẹ̀ so Ammaru sọ gbọ́rọ̀ yìí fún wọn ìgbà tó sọ fa ataw Rasulullah ah tó bá ìdí wọn bá nàbì ya'tadhiruna ilayhi wọn bẹ̀rẹ̀ sí ní orújọ́ pé ah àwa ń sàwàdà ń tiwa ní àà wàláì wọ́n kọ́lá ń bá rí àwa kan sọ tiwa ní o fàkọ́lá Wadi'at bun Thabit Wadi'at bun Thabit ni pé òun wá ń sọ̀rọ̀ wà Rasulullah sallallahu alaihi wasallam waqifun ala rahilatihi anábi wọ́n bẹ̀rẹ̀ sí ní ń sọ̀rọ̀ anábì sì mú ìjánu ẹsìn rẹ̀ lọ́wọ́ wọ́n ni ya Rasulullah olóòjú sí ọlọ́run inna kunna nakhudu wa nal'abu wọ́n mọ̀ ń ṣeré ni o wọ́n kàn wá àwáwí ni o àwọn ọ̀ka ọ̀rọ̀ ń kún kankan o faqala Makhsha bin Humayr Makhsha ni ya Rasulullah qa'ada bi واسم أبي قاعد بي اسمي واسم أبي قل فكأن الذي أناه أي بقوله تعالى قل أنا قاعد بي قاعد بي اسمي يعني فوق مني أسمى ملا أقوم أوني أدامي جوكوسي يعني واسم أبي أتيوكو بابامي يعني فيسا واو أوي كان يا ní ìmọ̀ nǹkan tí ń ṣe mọ́ ni dúró àwọn ọ̀rọ̀ báwọn wọ́n ní bí ó ti ń sọ̀rọ̀ yẹn wọ́n ka anna alladhi anahu ay bi qawlihi ta'ala in na'fu an ta'ifatin minkum nu'adhib ta'ifatan ẹni pé ọ̀rọ̀ rẹ̀ ń jọ bí ẹni pé kan kalẹ̀ tán kan á jẹ yẹn ni pé irú ẹni tó ń wá ti ẹ̀hún òun wá yọra rẹ̀ kó mẹ́ pé èmi ò bá wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí o èmi jókòó tèmi èmi èdá sí gbogbo àwọn nǹkan báyìí tèmi ayà yẹn wá ń bóhun pé iná ẹfú àǹtọ̀ ìfẹ̀tìn tá a bá ṣàmójúkò fáwọn kan lára yín nùhẹ́zìp tọ̀ ìfẹ̀tàn ìyọ́jì àwọn kan lára yín yẹn ni pé tí àwọn èèyàn bá ń ṣe ọlọ́run ọba lójúyàn wọ́n ń sin tí ọ̀dá lójúyàn tí wọ́n bá sì rọra rẹ̀ kó ń bẹ́ẹ̀ tí ẹgbẹ̀ hey ní tẹ́ǹsẹ̀ yí ọ̀dá tó akọ̀rọ̀ rẹ̀ kó ń bẹ́ẹ̀ so ọlọ́run ọbí ó ṣẹ́yàn kù níbi ìyá ọlọ́run kódà tí ìyá yẹn bá pààyàn pọ̀ láyé ọlọ́run yọ̀yàn kó mẹ́tọ́ bá di ọjọ́ gbẹ̀ndàlùkìyàmà fi adil aya wọ́n níbi ayà yìí Makhsha bin Humayr fasumiya Abdurrahman wọ́n lónà náà sọ ní Abdurrahman wọ́n ní ayé Makhsha bin Humayr wà ń bẹ́ òun náà ní jẹ́ Abdurrahman wasa'ala Allah an yuqtala shahidan la ya'lam ibẹ̀ ló ti bẹ́ lọ́hun kíkẹ́ ọlọ́hun jẹ́ kí n kúkú ṣẹ̀yídí wa la ya'lam bi makanihi kò sí ní mọ́ tó ń bá kú sí fakutila yawmal yamama ipe ọjọ́ yamama yẹn náà wá pa walam yujad lahu atharun tó sì rí orí pa fún yẹn nípa ara wọn mọ̀nẹ́bì kìgbà tó ń wá bá nẹ́bì òun ṣe pé pé kó ń kú kọ́ sì máa tó ń kú sí so in tó ìṣẹ̀lẹ̀ sí náà nìyẹn ó kú ẹnìyàn kò sí máa ibi tó kú sí wa qala Ikrima fi tafsirihi Ikrima ní tafsiri ayata kaye kí wala in saltahum yaquluna innama kunna nakhudu wa nal'ab oni kana rajulin kana rajulun mimma sha Allah afa anhu yaqul wani ọkùnrin kan nínú àwọn tọ́lọ́wọ́n bá fẹ́ láti ṣàbúkú òfin wọ́n sọ pé Allahumma ọlọ́run inni asma'u ayatan anna a'ani biha takṣẹ̀rù min al-juhulud wípé a gbọ́ àyà kan mọ̀ ń gbọ́ àyà tó ṣe pé àyà yẹn àyà tó ṣe pé yóò mú ara èèyàn kájọ ni yẹn ni pé àyà tó jẹ́ tí wọ́n ń dá ìbẹ̀rù sínú ẹ̀mí yàn tajillu min al-qulub gbọ́dọ̀ máa gbọ̀n wọ́n ni allahumma la yaqulu ahadun ana ghasaltu tẹ́nìkan kò ní sọ pé mi ni mo wẹ̀ pé in kú sójú ọ̀nà rẹ̀ ana kafantu ẹni kò nílé mi ni mo fasọ sílá ana dafantu ẹni kò nílé mi ni mo sín qal ó ní fa usibu yawm al ó ní wọ́n sì wá pa ènìyàn náà níjọ yamama fama ahadun minal muslimina illa wa qad wujida ghayruhu ó ní gbogbo ẹni tán sì pa lójú ogun yẹn ni wọ́n rí àfi arákùnrin tó bẹ lọ́rùn yìí wípé kọ́lọ́mọ́jì kí wọ́n kẹ́nìkan kún olè sọ pé òun lòún sìn wọn so sheikh abdulrahman al-sheikh wa bẹ̀rẹ̀ pẹ̀wà qawluhu la ta'tadiru gbólóhùn ọlọ́run tó wà ní lẹ́yìn gbàtẹ́ ti nígbàgbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ aibe ari ilma kọ́lẹ̀tì alẹ́tì azantubia ọ̀rọ̀ yẹ̀yẹ́ tẹ́ sọ́n ó ti sọ yí di kèfèrí yẹn ni pé kí ọmọ fi ọ̀rọ̀ ọlọ́run sí yẹ̀yẹ́ wọ́n sọ pé ọlọ́run sọ gaba yìí ni ẹ̀ sí ni tó ikú àbí àdísà nábì sallallahu alaihi wasallam náà lè yẹ́ bí ń ṣe ẹ̀yẹ́ àbí nkankan tó lọ́wọ́ bá sọ́nà al-Qur'an abẹ́lómi kan máa ń ṣe àwọn ẹ̀fẹ̀ kọ́dá ìlúmí àfá mi ẹ̀fẹ̀ ní ma mi ṣe wá sí yóò máa fi ọlọ́run ṣẹ̀fẹ̀ kò sí ní makóhun tọ́lọ́wọ́n bá gbá wọn mú tó bá lẹ̀ wọn báyìí tó bá lẹ̀ mí bíbẹ̀ tó lẹ̀ mí yóò lẹ̀ mí tayọ ọ̀nà ìwà rẹ̀ lébọ́ sínú àlìjánà ah so irú àwọn eléyìí èèyàn ń fi ọlọ́wọ́n bá ṣe ẹ̀yẹ ń dàrẹ̀ fi so àbíkẹ́ ọmọ ní bó ti lè kó rí wọ́n ra wo ìtọ́lẹ̀ ti ọlọ́run tí ma ń fihàn sínú toilet ṣé o lè sọ fún èèyàn pé ṣé èèyàn gidi èèyàn ọmọ èèyàn kan ma ń fi èèyàn sínú toilet lè pẹ́ búrú àwọn ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tí kò tó wá sí ìgbẹ́gàn yẹn yàgbẹ́ gbẹ̀lẹ̀ntà sí pó rí ilé ìgbẹ́ ó mẹ́ pé àfáhùn àbó oníkíni àbó olódo ọmọ tí ń wí pé ilé ìgbẹ́ kò sí ilé ìgbẹ́ lálìjẹ́ náà kò yẹ yàgbẹ́ gan bẹ́ẹ̀ so à ń tó bá tó ibẹ̀ fẹ́ lómi gẹ̀ lómi tó lè sàmí wọ́n bá ṣe tọ́ílẹ̀tì ilé ìgbẹ̀ ọlọ́mọbí àwọn sílẹ̀ jẹ́nà ní àmì àwọn tó ẹgbẹ́ láti wọ́bì kan níkan àdúòdó ní ṣe fún yìí kò sí tọ́ílẹ̀tì kò sí èyí àgbẹ̀bẹ̀rẹ̀ àti pé toilet ọwà ń bẹ̀ so ó ní pé gbogbo àwọn ọ̀rọ̀ báyìí àbí kí wọ́n fáyà kùránì ṣe ẹ̀yẹ́ bí ẹ̀rí ọlọ́run sọ̀rọ̀ obìnrin kùránì ní a máa sẹ́bì sẹ́bì ah sẹ́yà kùránì náà lèyàn fi ṣe ẹ̀yẹ báyìí oríṣiríṣi kọba ẹ̀yẹ wọn jẹ́ rí áza yìí ọlọ́run sọ ní kùránì áza ọlọ́run ní náà áza yìí nù àbí àmàlà ẹ̀gà ajámàlà ajámàlà mi òkú ọlọ́run kẹ́ sọ̀rọ̀ àmàlà nù kùránì àzánù àmàlà àmàlà nù gbogbo ìlọrin ọlọ́run fẹ́ràn owó pọ̀ ọdá irú àwọn ọ̀rọ̀ rẹ̀ rẹ̀ yìí wàlá èyàn fi kùránì ṣe ẹ̀yẹ ni so ẹ̀yà kan ni yíò nínú yẹ̀yẹ́ àwọn yẹ̀yẹ́ kan tún bẹ tí ẹ̀ tó máa ń fi kùránì sí tó yí pé kíkọ lèyàn kọ yẹ̀yẹ́ wọn kíkọ ìṣíṣe lèyàn máa ń ṣiṣẹ́ kùránì wọn fi kùránì sí ẹ̀yẹ́ pẹ̀lú iṣẹ́ oníbi kéèyàn kan kéèyàn hàn kọ wá wé lóhùn ojú rogodo ọ̀ lè rí mọ́lẹ̀ ọ̀rọ̀ rí mọ́nú àrò abóso kùránì kan ìyẹn ń yẹpẹrẹ kùránì ni ìyẹn ń yẹpẹrẹ àyà kùránì ni ìtọ́ wá burú jù ní kí ọmọ lọ́lẹ́ jù sínú sálángá àbí kí ọmọ lọ́lẹ́ rí mérí àtàn gbúrú eléyìí ìfi kùránì ni fi àyà kùránì ṣe yẹ̀yẹ́ pẹ̀lú iṣẹ́ tí yẹn ti ṣe ni mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ra fún gbúrú àwọn nǹkan yìí ìmọ̀ ń sọ̀yàn di kèfèrí ni náà ní ṣẹ́rí ogbẹ́ tó wá lóun sanúkàlí ẹ̀rọ ṣe kí nìkan ń sa náà kàlé ní àwọn òṣògùn náà kàlé láńsá ibi kan náà lẹ́ ń darí sí papọ̀ ibi kan náà ni okoto kan náà lẹ́jọ́ ń pa lẹ́jọ́ ń pa ẹran sí kọ́lọ̀kọ́ ṣàánú ni iná ẹ̀fú àǹtà ìfàtímínkùn ọlọ́run ní ta bá foríjì àwọn kan lára yín ẹniyẹni ayébá ṣáàbùrù hìmẹ̀yìn so mo ṣe mistake lẹ́ẹ̀kan o bákṣà bùnú mẹ́rin kò kí ń ṣe mùnáfíkí o òun ọ wà pẹ̀lú wọn ni àmóhun ti rọ ayọ́ra rẹ̀ kú ń bẹ́ẹ̀ so ó yọ́ra rẹ̀ wọ́n sọ̀rọ̀ wọn nù áìdìbù tọ̀ ìfà áì láyọ̀ ìfà ń jẹ̀mí ìkùn a ní ṣàforíjì fáwọn yòókù o wàlẹ̀ àbúdà mi àzábì báìdìhìm kí ni wọ́n fi jẹ́ pòkì أي بهذه المقالة الفاجرة الخاطئة ورب تون سجاد لنا هي ورب كي ورب ورب تو تو جورا شيء تون سجاد لنا هي انتهى ورب ورب ابن ورب ابن كثير وقاري سبعين قال شيخ الإسلام والشيخ الإسلام تيمية رحمه الله أنا صبايك وقد أمره الله تعالى أن يقول لهم

bẹ́ẹ̀ sì ni kèfèrí kọ́kọ́ jòkó nínú ọkàn wọn tẹ́lẹ̀ náà ṣẹ́rìtẹ́ bá rí ẹni tí bá ń sọ̀rọ̀ kèfèrí jáde lẹ́nu kèfèrí ti kọ́jò kó nú ọkàn rẹ̀ ní o ẹni tí bá ń sọ̀rọ̀ mùnábìkí jáde lẹ́nu mùnábìkí òun ti jòkó nínú ọkàn rẹ̀ ní torí pé tẹ́ntẹ́ bá rí ti ẹbọ lọ́kàn àwọn èèyàn tẹ́ẹ̀ bá pa ẹbọ lọ́kàn àwọn èèyàn ẹbọ lẹ́lẹ̀ ò ní kú o ẹbọ nù lẹ́lẹ̀ kò lè kú tí ọkàn ẹbọ tí ẹbọ bá tán nínú ọkàn ẹ máa rí ni náà ni ẹlòmí ọmọ ní bóyá àwọn èèyàn wọn sùn kan mọ́lé ọwà rẹ̀ fàájá bóyá àbá ràbíyà rẹ̀ yọwà fàájá wọ́n bá fàájá àwọn ènìyàn ọjà àtúrọ̀ lè wá lálámi sí wọ́n tó wà lè so n tí yóò kíyàn ṣe ni pé kíyàn ó gbìyànjú bó ní ọkàn rẹ̀ ó ṣe gbà pé ẹbọ nìkan tó ń ṣe òun tọ́kàn bá ti gbà yóò rọrùn láti gbépò lórílẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tí yẹn bá ń ṣe láburú fa innahum lam yazalu kafirin fi nafsil amr torí wọn ọ̀yẹ̀ kọ́lá tó máa ní pé àwọn gbèrò láti pé àwọn ń fi ẹ̀ ń fi kèfèrí hàn lẹ́yìn ìgbà tí ẹ ti fi ìgbàgbọ́ hàn fáwọn lam yadharu lin nasi wọn ò fi kèfèrí yẹn hàn sáwọn èèyàn illa li khawasi àbáwọn kọ̀ọ̀kan náà ni wọ́n fi hàn sí máa wọ́n ń fi hàn wọn pé àwọn ọgbà wọ́n ní wala yadullu lafzi ala annahu ma zalu munafiqin ìyẹn wọ́n túmọ̀ sí pé wọ́n kú ní munafiki fi ìmọ̀sáyì lẹ́jẹ́ ká parí báàbù yìí wọ́n ní àwọn ọ̀rọ̀ ẹ̀sìn tí ó wà nínú báàbù ta yìí alìkúlẹ̀ tí ń fi òjíṣẹ́ ọlọ́run sí ẹ̀yẹ́ irú ẹniyàn kèfèrí ni ẹlẹ́kẹta ẹlẹ́kẹjì anna hadha huwa tafsir al-aya fi man fa'ila dhalika kaina man kan wọ́n ni àyà yìí àlàyé rẹ̀ náà lásán gbogbo ẹn tó lè wù kó ṣe gbogbo ẹn tó bá ti wù tí ń fi ọlọ́run sí ẹ̀yẹ́ tí ń fi alkùránì sí ẹ̀yẹ́ tí ń fa nẹ́bì sí ẹ̀yẹ́ ẹniyàn ó ti wọnú kìfìrí nù ọlọ́nkọ́lá wa o tọ́ alfarku bẹ́ẹ̀ nílá ẹ̀fúwí wọ́n ní ẹlẹ́kẹta ni pé ìyàtọ̀ láàrin àmójúkọ̀ alladhi yuhibbullah tọ́lọ́wọ́ bá fẹ́ràn wà bẹ́ẹ̀ nílá ghalaza àìlà àìdá ìlà àti kíyàn ó lè mọ́ ẹntọ́ jẹ́ ọ̀tọ̀ ọlọ́run yàtọ̀ tí mẹ́mẹ́ bẹ́ẹ̀ nílá ẹ̀f alladhi yuhibbullah àmójúkọ̀ tó ti pọ́lọ́wọ́ bá fẹ́ àti yẹni pé ọlọ́run fẹ́ káàmọ̀ ṣàmójúkò fún yàn àmọ́ tí wọ́n bá rẹ̀ tí ń wùwọ̀ tọ́ ọlọ́run àìsàmójúkò fún ẹni tí bá ń tí ń sẹ̀ tí ó mà náà lè yẹ máa ń ṣẹ̀dẹ̀ fún àwọn tó lọlé kéwú tó kéwú tó wá ní ọgbọ́n jìbìtì lòun mọ̀ ọgbọ́n mọ̀ gbá àyàn lójú ọmọ àyàn náà ìdákẹ́ burú tó wọn o tó tí ó jẹ lọ ń wá kí al-khamis sàílẹ̀ karùn anna min al-i'tizar ma la yanbaghi an yuqbal àwọn ẹ̀bẹ̀ mí bẹ́ tí ní gbarú ẹ̀ wọlé tó kú tí ẹ bá lóun wá excuse èèyàn ní gbà wọlé rú ẹ̀ ní ìtọ́lọ́wọ́n bá sọ fáwọn tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n bá ń fi ẹ̀sìn ọlọ́run sí ẹ̀yẹ́ súnà nẹ́bì sí ẹ̀yẹ́ bí lápẹjú epo rí hijabu ní sí ríyìn kọ́mọ̀ láwùjọ ayé àbínẹ̀ kọ́ọ̀bù ní ọmọ ní òfin tó mú òfin tó mélégún ló mú ẹlẹ́yà dàpọ̀ sí ẹlẹ́yà àtẹlégún sí wọ́n jọra wọn wàláì tó wáyé pé tó mìnì ni pé òun yẹ̀yẹ ẹ̀há ni èèyàn dáràn lọ́dọ̀ àbí kí wọ́n máa fi hijabu sí ẹ̀yẹ́ pé ìbòrí òjámọ̀ yá jẹ́ ṣùgbúrú àwọn ọ̀rọ̀ báyìí azẹ́kùtùkùtù tẹ́bẹ́tẹ́bẹ́ kí ní gbogbúrú àwọn eh, orun gbọ̀bí ewúrẹ́ gbogbúrú àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ tẹ́ máa ń sọ kí un <laughs> àtoríṣiríṣi eh, wọ́n ni afasokùtù sókè bí adẹ́dò eh, gbogbúrú àwọn ọ̀rọ̀ báhun wàláì azim èyàn ń ba ìsìláàmù yẹn jẹ́ ni torí nǹkan yẹn ni pé tí ẹni yẹn kọ́ lòun fi si ẹ̀yẹ ànábì tó mú wá lòun fi si ẹ̀yẹ hùn ṣẹ́wọ̀n lápòjúwe kí ọ̀gá kan kọ́ ran ọmọ wá kí àbí bàbá yẹn ran ọmọ wá báyàn nígbè lọ lé pé lágbájá wá ọwá jágun mọ́mọ́ òun bàbá ní wá ọlọ́mà ń pè wá ọmọ òun sì dé alájì ní pé kó rí búrò kó yà ní jẹ́rẹ́ wà láì bàbá òun lọ́gbà wí bàbá àwọn lọ́nba yẹn torí kọ́mọ yẹn kọ́ lọ́rọ́ rẹ̀ wá so bàbá èèyàn bá ìgbàlagbà ń wí ni bẹ́ẹ̀ náà ni kí wọ́n fi súnà Nabi sallallahu alaihi wasallam kí wọ́n fi ṣe ẹ̀yẹ́ ẹ̀ súnà tó ní àkọọ́lẹ̀ jẹ àwọn jẹ̀ka àjẹ̀ka o sukuru àwọn kan báwọn ẹ̀yẹ́ ni so níbi òkú ní sọ pé àwọn jẹ̀ka wọn o ipe ní tánàbí ń sọ gbogbo tẹ́ ń sọ àwọn oníṣe kí ni àwọn ò ní gbà ìṣòro eléyìí ó le kọ́lọ́kọ́ ṣàṣàánú fún wa o so kó bá wa fi ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ kọ́lọ́kọ́ fi yé àwọn èèyàn kọ́lọ́kọ́ fi yé àwọn èèyàn torí tó pé ẹ̀sìn bá yé àwọn èèyàn lọ́tún lọ́sì níjọ́ táwọn èèyàn bá ti ń dánrú ẹ̀ wò ah ah ah ah ah ah kí ò ló ń wí so kúkàlùkù mọ̀ mọ̀ pé ah irú ẹ̀ náà ni ó ń win e, mùdírù mọ́ríkàzì ló ń win e sí ìjọ́tọ̀ bẹ̀rẹ̀ jáàbù kálukú ni àwọn alùsúnà ló dìde sí kọ́dà àwọn mọ̀kóndòrò táwọn náà lẹ̀ àwọn òdìde sí mọ̀kóndòrò táwọn lẹ̀ ha di ha wọ́n ni ha ṣebí ẹ̀hàlẹ́bí ní kọ́ọ̀bù ló ń takò ẹ̀há lọ ń takò wọ́n ní ẹ̀yìn kọ́lù ń bá wí à ṣé àwọn tó ń bá wí kí náà gbé ọ so wọ́n dákẹ́ ìgbà tó wá di pé tó tó di pé tó ń sọ̀rọ̀ mọ́ Bukhari gbogbo wọn dákẹ́ àdàbí àná dákẹ́ wọ́n sọ kankan wọ́n sọ̀rọ̀ ànábì lánàbì rẹ́pù ó ti ẹ̀kẹ́rin ó gbóná pé áá ìmọ̀ pé àwọn tàbí àmọ́ èèyàn búbá ọ̀hún àtọ́m̀bẹ̀ kéèbù se àfìgbàtàwọn náà bẹ̀rẹ̀ gẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ àbíbù ní lẹ́nu rẹ̀ ọ̀rẹ́ àbíbù ọyẹ káwọn àwọn ọmọ kéwú àgbàlagbà náà mọ́ kéwú bàbá rẹ̀ kí wọ́n kẹ́ tọ́jú rẹ̀ ọyẹ kẹ́ tọ́jú wọn ọyẹ kẹ́ tọ́jú wọn ẹ̀ẹ́ ẹ̀rọ̀kẹ̀gbà tó yíwọ́ ti àfáà tó yíwọ́ ti bàbá bàbá kàmẹ́lì ẹ̀dàkùn sí ọbákà mọ́ lè ju ànábì lọ ẹjẹ́ ká mọ́ gbé yẹ̀wò bá sọ ju ànábì lọ kọ́dà tí wọ́n ju ìjáàbù lọ sọ́jú àyà kùránì lọ sọ́jú jùlọ àyà kùránì lọ tí wọ́n tó àdísì ànábì sallallahu alaihi wasallam so bí láti mọ̀ mọ̀ pé àwọn èèyàn àbòsí náà na ń bá kí ẹ̀sìn ọlọ́run òǹkọ́ na ń so àwọn àfá ọ̀pọ̀lọpọ̀ wọn tí ìbá ti so ń súnà ẹni tí wọ́n jẹ kí náà ń bá kí kò sí tọ́kàn pẹ̀lú ẹ̀sìn wọn kọ́ wọ́n sá sànú fún wa kúsà lẹ́kọ́ àgbóyè sẹ̀rẹ̀ fún àjúbá ìlọ subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk naam

so àwọn tí ẹ máa fi ń wò sàn ni kí ọmọ gbọ́ wà sí kí ó sì máa jòkó ti àwọn ẹni rí àìsàn kan ní kẹ́yìn ọmọ jalè àìsàn kan ní gbogbo tọ́lọ̀ wọn ọbẹ̀ ọ̀fẹ́ tí ẹ bá ń ṣe àìsàn kan ní kọ́lẹ̀ ń tẹ́rí tí ń sọ ọmọ búkí àìsàn ní bẹnu ọkàn rẹ̀ ẹn tẹ́rí tí mú gbó àìsàn ní bẹnu ọkàn rẹ̀ ẹn tí ń ṣe court àìsàn ní bẹnu ọkàn rẹ̀ tí àìsàn yẹn bá ti sàn wọn ọmọ wípé hé mi ni wọ́n mú igbó ah èmi ni wá ń já káàkiri so taisan yẹn bá ti wòsàn nù èmi ni ń yọ̀bọn ọmọ pàwọn yẹn káàkiri so àìsàn ń owó sàn nù àwọn ọ̀nà tí a máa ń gbà wòsàn kọ́lá rúkè a máa wòsàn àdúà ìmọ̀ ń wòsàn ìgbọ́wàsí a máa wòsàn ìjókòó tí èèyàn rẹ̀ ìmọ̀ ń wòsàn so wá dìpẹ̀ lérí nǹkan tí bá ń ṣèyàn ṣùgbọ́n mí ẹlòmí ò nídi mẹ́tẹ̀ẹ̀ta yóò nídi kẹsì rúkẹ́yà fún kó àbí kó gẹ́gẹ́ fún ara rẹ̀ tọ́lọ́n sànù mi ẹ̀mí yẹ ọ̀dà ẹ̀mí bú ni ẹ̀mí bú lòun gbé kì í tó rí nǹkan oníkan tó tó ń jalè tí ní ni ni sí àìsàn ọkàn wọn ti dọ̀tí sí èsì díẹ̀ nípa ọkàn wọn dọ̀tí burú àwọn nǹkan yẹn irú ẹni yẹn yóò nídìí kí wọ́n ṣe rúkìá fún kó tó máa gbọ́ wà sí lẹ́yìn ọkọ̀ ọmọ ìjòkó tàwọn ẹni rí mẹ́tẹ̀ẹ̀ta lọ́gbọ̀dọ̀ lọ́gbọ̀dọ̀ lọ́gbọ̀dọ̀ máa bá ṣe ṣùkọ́ nǹkan wọ́n ṣàṣà ọmọ wa náà. olùbẹ̀rẹ̀ ni alákùnṣe lóòótọ́ ni pé àkúdà wa àkúdà kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ alìjẹnú òní ma ń dọ́rùn kan yẹn o ní ó gbé àwọ̀ ẹni tó ti kú wọ̀ ní ọ̀wà lọ sórí ẹ̀ntọ́ bá wà ń jìnà ẹ̀rin jọ́kan ni mo jòkó mo wá wò pé ẹ̀rí báyìí àtìgbà táǹsẹ̀ títí dé ẹgbọ́rọ̀ àkúdà kan sòtó pé a ti miss of communication ti wà very easy ó wà available gidi gan ṣe pé tí kan wá ṣẹlẹ̀ ní ìsìn kó ẹ̀kan lẹ́pẹ́ pé lágbàdámà ti kú rẹ̀ àdìjànú kò lè lọ́dọ́ rẹ̀ kọ́lọ̀ lè gbé ara hàn mọ́ so iṣẹ́ àlèjànú ni wọ́n lọ wà ilẹ̀ wọ́n ní ọdún bákan náà ó ní ẹlọ́kùn ọ̀nà owó ní a lè fi túbà ẹ̀ṣẹ̀ túbà ẹ̀ṣẹ̀ wọn ni kí o regret pé á ah, ń ṣe nǹkan tí ń ṣe yìí mọ́ kí o sì lẹ́nu pòun ní dédé rẹ̀ mọ́ so kí o sì ṣe nítorí tọ́lọ́run pé á ah, túbà tó fẹ́ túbà nítorí tọ́lọ́run ni

قد يلعن أو يغضب النبي صلى الله عليه وسلم على من لا يصلي على آله وهذه الصلاة تجوز الله صلى على محمد وسلم wọ́n ní pé iṣẹ́ anábi sọ̀lọ̀ sọ́lọ̀ ń bínú fẹ́ tí kò bá sọ́sọ́lá tó fún ara rẹ̀ tánàbí pé rúgbọ́mọ̀ an fúrọ́júlẹ̀ ń dùkẹ́rìtò ìndáhú wọ́lá mi sọ́lẹ̀ aláìṣì so wípé anabi sallallahu alaihi wasallam ó ní ọlọ́run ó fi mú ẹnìkan gbolẹ̀ ẹni tó ṣe pé wọ́n ń sàṣàlá wọ́n dárúkọ mi lọ́dọ̀ rẹ̀ tí ó sì ṣe àṣàlátù fún mi tó bá kan tí ẹ bá ń àṣàlátù fún anabi ètò dájú ní kí wọ́n máa fi àwọn ará ilé rẹ̀ kún torí gbàtà anabi ń kọ́ àwọn sàhábà ní àṣàlátù ní allahumma salli ala muhammadin wa ali muhammadin kama sallaita ala ibrahim wa al ibrahim so ina ni ẹ̀rí pé ń gbà mí gan tí ẹ̀yàn bá sọ sallallahu alayhi wa alihi wa sallam tí wọ́n tó fi sí papọ̀ tí wọ́n ni pé báwọn sàhábà ṣe máa ń sí ní ẹgbẹ́ sallallahu alayhi wa sallam tó bá ti dápọ̀ ànábì àmọ́ tó wọ́n fẹ́ sọ sọ̀látù fún sọ̀látù tí ó ní áàlù rẹ̀ nínú ni sókè wọn ni Allahumma salli Allahumma salli ala Muhammadin wa sallim so a salatu tó kọ́ yìí salatu ta nabi tó kọ́ wa kọ́ yìí Allahumma salli ala Muhammadin wa ali Muhammad so a salatu ta nabi kọ́ wa nù na'am wọ́n ta kúnyẹ̀ kẹfẹ́ kẹsà àdúwà ordinary lásán àdúwà kallama salli ala muhammad wa sallim àdúwà ni yíò kìí ṣe salatu annabi ni kashi wallahu a'lam سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت استغفرك لا الله Gracias. ẹ̀kọ́ ìgbésẹ̀ o ẹgbẹ́ ti pàtírí yóò sọ́wọ́n àríkùn wọ́n ní ká rán alé sí pé ìgbòkó àdínà sí àmì ní ọ̀tọ́lá ní ọjà àyá ní mọ́sálásí ilé ọlọ́pàá ustaz abdullahi ajibobi àwọn ni wọ́n ṣe lẹ́kọ̀ọ́ níbẹ̀ àwọn ni wọ́n ṣe lẹ́kọ̀ọ́ ní agunlẹ́wà láàárọ̀ ní agunlẹ́wà láàárọ̀ ayé obìnrin náà wà lẹ́ o. Àti transfer rẹ̀ náà ní fún mọ̀tàn wọ́n lè.